ẹnlẹ́ o ẹ débí òrùn mo kí yín òrùn mo kí yín òrùn àwọn ìkéde tẹ́ ẹ̀ sanwó fún ni mo bá wá o ìkéde tẹ́ ẹ̀ sanwó fún ni mo bá dé o ní wẹ́rẹ́ jógí kó má bàa di tààrà oko o mo bá wọn kéde tí ẹ sanwó fún ni mo ní kí n sáré mú wá sí ojú òpópónà fàyè gbà mí lórí ìkànnì tẹ́ni ọmọ ológo wà ní àgbàlá àtura ní ilẹ̀ yorùbá darapọ̀ mọ́ ilẹ̀ yorùbá lẹ́nì káyé rẹ̀ lè gún régé kó o kúrò ní ọwọ́ ìjọba amúnisìn tí mo gbé wá. Eh, kó má bàa dàbí pé mi ò sọ fún ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi nínú ìròyìn rẹpẹtẹ tí a fẹ́ kà lẹ́nì a sì máa mú ìyókù ìròyìn wa wá nígbà tí ilẹ̀ bá mọ́ ṣùgbọ́n kámọ́sáláì wá kàn sí yín ní kéde àkókò yìí torí pé láti bí ọjọ́ bíi mélòó kan la ti ń gbá wuyewuye láti 1960 tí ìjọba lókèsàn àgbákò lókèsàn àgbàná lókèsàn ìdààmú tí wọ́n láwọn ti gba òmìnira a gbọ́ wípé ìjọba iye ìlú lókèsàn nine wọ́n ti di ta sixty one years ní èní ní orílẹ̀-èdè lókèsàn four one nine wọ́n ní àwọn ti di sixty one years ṣùgbọ́n nígbà tí wọ́n wá di sixty one years yìí láti ìgbà náà a máa mú àwọn ìròyìn yẹn wá ní ẹ̀kúnrẹ́rẹ́ nígbà tí ilẹ̀ bá mọ́ tí ojú bá pé nígbà tí wọ́n bá ní àwọn ń ṣe ayẹyẹ ìdààmú tó ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè àwọn torí kò kìí ṣe ayẹyẹ ni wọ́n ń ṣe ayẹyẹ ìdààmú àti ìpọ́njú tó ti wọ orílẹ̀-èdè lòkèsàn four one nine wọ́n wá ń ṣe àjọ̀dún pé àwọn ti gbé ipò kẹta nínú àwọn terrorism of nínú gbogbo àgbáyé àwọn làwọn gbé ipò kẹta wọ́n wá ń ṣe anniversary ẹ pé àwọn làwọn jẹ́ nọ́mbà tírì nínú ìlú tó jẹ́ ìlú ìdààmú ìlú àgbákò lórílẹ̀‐èdè àgbáyé fódìí èyí àǹfààní wà fún ìwọ ọmọ yorùbá tí o bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àǹfààní wà fún ìwọ ọmọ yorùbá tí o wà lórí ìkànnì tẹ́ni ọmọ ológo one jọ̀wọ́ tí n bá ṣe ń sọ ọ̀rọ̀ mi yìí mi ò ní fẹ́ kó jẹ́ ìbínú àbí nǹkan kan èmi kàn ń pe àkíyèsí ìwọ ọmọ ìyá mi ṣe ọ̀rọ̀ tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni dákun sáré bá mi sọ fún àwọn ènìyàn rẹ bíi mẹ́ta mẹ́rin ọ̀rọ̀ yìí ó lè mọ́ ju ṣókíṣókí lọ bí oge lọ o torí a fẹ́ ka ìròyìn níwọ̀nba láti 1960 jẹ́ ká tiẹ̀ sọ pé nígbà tí èmi ọmọ ológo ti délé ayé n ò tí ì jẹ ìgbádùn kan tó ń pè ní ìgbádùn rárá torí pé nígbà tí bàbá àti ìyá èèyàn bá lóun bí èèyàn sílé ayé tí kò wá sí àǹfààní wípé a nígbà tí mo ti gbọ́njú nǹkan báyìí ni mo rí tó tiẹ̀ wà lórílẹ̀‐èdè nàìjíríà tó lu ọdún mẹ́ta bọ́n múná wá iná ò lo ọdún mẹ́ta débi tí ó lo oṣù mẹ́ta rí tí wọ́n ì pa pè é láyé ìgbà kan iná tiẹ̀ tún máa ń wà díẹ̀díẹ̀ bọ̀ láyé ìsìn kò sí tó ń jọmọ́ iná mọ́ o mo wá ń fàsìkò yẹn rọ àwọn ènìyàn mi ní ibikíbi tí ẹ bá ti ń gbọ̀wọ̀n mi ẹ dákun gbogbo títì ayé ìgbà kan láti ẹ̀ tún máa ń rí i pé wọ́n máa ń sọ pé àwọn ń da títì àmọ́ rí n tó ń jọmọ́ títì mọ́ gbogbo títì ilẹ̀ wọn ló ti di kòtò ọ̀run ẹ dákun ṣé ìlú tí gbogbo wa la fẹ́ faraṣe nu ọ̀ndẹ̀ náà ń ṣàjọ̀dún dákun ìkéde bẹ́ńpẹ́ tí mo kàn ní sáré sọ fún ìwọ olùgbọ́ mi àti gbogbo ẹ̀yin tẹ́ mọ gbóǹtẹ́ni ọmọ ológo tẹ́ mọ sọ pé tẹ́ni bẹ́ẹ̀ ṣe wíṣì mi fọ́jọ́ bí dákun mo bẹ́ẹ̀ ló kọ lọ́hùn o bọ́ọ̀ bá fẹ́ kémi àti ẹ ní problem tó fẹ́ kí n so ẹ́ sí sálángá dákun ẹnikẹ́ni ni mo tún sọ mọ́ wíṣì mi o fún independent yo. kó mọ̀ di pé mi àti ó ní problem o n ò fẹ́ gbọ́ happy independence Yo torí n ò mọ tó ń happy nínú ilé yín o àwọn ìkéde tí mo ní ń mú wánu kò jù bá ń lọ dákun mo bẹ́ẹ̀ ni ló kọ lọ́hùn mo bẹ́ẹ̀ ni o dákun mo forí ìyá rẹ àti bàbá rẹ bẹ́ẹ̀ mo dẹ̀ fi gbogbo wàhálà tí àwọn òbí rẹ ti jẹ́ ẹ àwọn kan wà báyìí tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n gba òmìnira ni wọ́n bí wọn sílé ayé ẹ ni wọ́n bí wọn àwọn kan dẹ̀wà tó jẹ́ páwọn náà ṣẹ̀ṣẹ̀ di tí wọ́n mọ̀ sí ọjọ́ òbí tí wọ́n láwọn ó sí ọjọ́ òbí nírú òní báyìí ní Nigerian time tí àwọn náà láwọn sọjọ́ òbí àwọn ó dáa ìwọ tó ń sọjọ́ òbí lè sọjọ́ òbí tiẹ̀ ò toríjọ́ tí wọ́n bí ọ ṣùgbọ́n bá ọ bá kí àwọn lọ́jọ́ òbí èmi ó kí wọ lọ́jọ́ òbí o ṣùgbọ́n dákun torí ọlọ́run ò ní kí ọ fún independent o èmi ó kàn sọ fún ọ mọ́ kí mi fún independent òfò kankan ń sọ ọmọ orílẹ̀-èdè nòkè sanáì. dákun bọ́ọ̀bà máa kí mi ẹ̀kí tó ọmọ kí ni pé tẹ́ni ọkú oríire pọ̀ fẹ́ bọ́ kúrò nínú ìyà àti òfò àti ìdààmú àtẹkùn tó wà ní orílẹ̀-èdè ìlú yẹn ntẹ́mi ó kàn ẹ ti péjú <laughs> àwọn èèyàn láìkì òfófó <laughs> wọ́n rò pọ́rọ̀ kan tó gbó ògiri ni mo fẹ́ sọ mọ́ ọmọ pé <laughs> tí sọnù ah! àwọn èèyàn láìkì ẹ̀ wọ́n láìkì ẹ̀ ah! ẹ dákun ṣe mo wí rẹ ah! wọ́n ti péjọ wọ́n fẹ́ gbọ́rọ̀ mi wọ́n wò pọ́ ológo ti múròyìn wá múròyìn wá ìròyìn tí mo wá mú fún ọ ọ̀sílé ìròyìn tí mo mú wá <laughs> ìròyìn tí mo mú wá fún ọ lálẹ́ yìí ó ní ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ dákun <laughs> ẹ̀yin télọ̀ tẹ́ ẹ bá rán sọ fún búbù lénìí ẹ dákun <laughs> ẹ̀yin tẹ́ bá gbé máikrófóònù dání fún bùbù yín tẹ́ni ọ̀dà èmi gan mọ̀ ọlọ́run ẹ dákun gbogbo fídíò láti two thousand and fifteen tí bọ̀dá Gostimẹ̀ tán láwọn ti jẹ a sì ń gbóhùn bọ̀bá Gostimẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí àti ẹ̀gbóhùn rẹ̀ mọ́ pa àgbóhùn bàbá Gostimẹ̀ mọ́ pa ni tó bá ń gbọ́ pàápàá àgbóhùn rẹ̀ mọ́ dákun èmi ó bẹ́ẹ̀ ni ìwọ tó bàbá mi gbé microphone fún lẹ́nì dákun ẹ̀yin tẹ́ ẹ bá gbé microphone dání ẹ bá mi wá àwọn microphone di speaker wọn tóbi tẹ́yìn ó lè gbọ́ ohun tí ò bá wí dákun mi ò lè máa lẹ etí o torí kò sígbà tí búbú yín lè máa sọ̀rọ̀ màá sì ẹ̀ máa fi sí speaker ìrírú ẹ̀rí láyé mi ìwà fi sí spíkà báyìí ìwà gbé etí ìtún yín fóònù mi sókè ìyìn pin nígbà tí bá tún wá yín pin tín ìní gbọ́ màá wá tún fi sí eh, bluetooth pé bóyá ó lè jáde ẹ̀ẹ́ní gbọ́ ní wí yóò mọ jẹnu báyìí bí olórí ibú ni ẹ dákun ẹni tí ó bá wà lábẹ́ máàsì lénìí dákun máa lanu lanu jẹ́ ká mọ̀ tó wí jẹ́ ká mọ̀ ń tó sọ iye ẹ̀jẹ̀ èèyàn tẹ́ ti fi rúbọ dákun lèmi fẹ́ thank you jare daddy david <laughs> this is very important news bẹ́ẹ̀ ni sir because torí pé kò ní sọ̀rọ̀ sókè èmi dẹ̀ ń wá wọn tí ó sọ̀rọ̀ sókè torí pé ẹ mọ̀ gbọ́ báyìí ni kò síjọ́ tán lè sẹ́ẹ̀dì rẹ̀ tí n bá ní ah wọ́n bá ti sẹ́ndì kínní hun Buhari ẹ wà á gbétí gbétí gbétí gbétí gbétí ẹ wà á mú ibi ìdí fóònù <laughs> ayé Buhari ò lè dà ẹ̀yin tẹ́ wà lábẹ́ ẹ̀ ọ́ oh, èmi ìwọ́sẹ̀ máa nà ti dákun torí Ọlọ́run ìkéde tí ń sọ fún ọ̀nà ìwọ tó bá mọ̀ pọ̀ fẹ́ sẹ́ndì anything tí Buhari bá ti sọ lẹ́ni níbi ayẹyẹ ìbànújẹ́ ayérayé tó ń ṣe lọ́wọ́ ibi ayẹyẹ ìbànújẹ́ àti ọ̀fọ̀ tí wọ́n fẹ́ ṣe ọ̀fọ̀ àti ìdààmú ẹ ọ̀fọ̀ tán fẹ́ ṣe lẹ́ni wọ́n fẹ́ ṣe ayẹyẹ ìdààmú àti ẹkún tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wọn ẹ pé àwọn tẹ̀ tún fẹ́ ṣe ayẹyẹ pé àwọn gba ipò kẹta hmm, àjọ̀dún páwọn gba ipò tẹ̀ẹ̀ta nínú àwọn terrorism the old giant Africa tó wá gba nọ́mbà bẹ́ẹ̀ ni nínú àwọn terrorism wọ́n fẹ́ ṣe àjọ̀dún rẹ̀ ní èní eh, ní òní àmàgo tí wọ́n fi sí ṣùgbọ́n dákun torí ọlọ́run anything tí Buhari bá sọ tó bá fẹ́ sẹ́ndì ẹ̀ sínú inbox mi tí ò bá ti sọ̀rọ̀ sókè èmi ò fẹ́ wéré nínú inbox mi dákun make sure pé ọ wà bá mi boost speaker rẹ kó lè jáde ẹ bá ń sọ fún wọn ní Aso Rock Buhari ẹ̀yin tẹ́ wà ń dákun make sure that you get the, the louder speaker please don't use lower speaker ìwọ tó gbé rẹ́dì rẹ̀ wọlé kò ní dáa fún ẹ òfò lọ́sẹ̀ bọ́ ṣe gbé wọlé tètè máa di padà sí rẹ́dì torí ń bu èpèjú ẹ tó bá pẹ́ tí mo ń wí ló ní ẹ lára kò ní yẹ so bó ṣe jẹ́nu èmi sọ fún bàbá yín ni make sure you get the louder speaker don't use the small speaker use the big one the bigger so that I can listen. You can hear what he's saying. I don't want to be using the, my phone to put the phone inside my ear. Too much. No, I don't want to use it. And I don't want to connect my phone with Bluetooth. so okay, a minimum so, mò ń sọ̀rọ̀ tí gbogbo ayé ń gbóhùn mi fakafakafaka èmi ò fẹ́lẹ̀ sọ mama, màmá màmá mu mú etí tí màá sẹ̀ máa fi sí etí fóònù ẹ̀ẹ́ kó jẹ́ báwọn lẹ́yìn yẹn dákun mo bẹ́ẹ̀ ló kọ́ lọ́ọ́ mọ́ wíṣì mi o ìfẹ́ rí ti ń happy independent o before you send uh, greeting independent ìbànújẹ́ ayérayé yẹn tó send ẹ̀ sí mi dákun make sure that you ó máa fún mi ní àwọn evidence nǹkan tó get látìgbà tí ìyá àti bàbá ẹ̀ ti bí ẹ àwọn ẹ̀rí nǹkan tó ti ní àwọn opportunity tó ti ní nígbà tó kàwé tán tó bá dẹ̀ jóbìnrin ní àwọn nǹkan tó ti ní tó bá jẹ́ bàbá ní àwọn nǹkan tó ti ní àǹfààní tó ti jẹ ní orílẹ̀-èdè yẹn wà bá mi gba títì ìlú yín bá mi lọ sí àwọn títì ìlú yín àwọn iná ẹ̀hẹ́ ó wà bá mi lọ síbi gbogbo àwọn street àdúgbò yín ṣé kámẹ́rà ti wà ń bẹ̀ ṣé street light wà ń bẹ̀ àwọn títì ìlú yín báwo ló ṣe rí àǹfààní wà ń bẹ̀ dákun ọkọ̀ọ̀kan bá mi mú yìí tó bá dà ń bẹ̀ lẹ́yìn yẹn ó ti tán ó lè kí mi ṣùgbọ́n láì ní àǹfààní pé báyìí ni kókó nǹkan tó gbámú láti 1960 yẹn pé nǹkan tó dẹ̀ fetí gbọ́ nì àbí látìgbà tí wọ́n ti bí ẹ sí láyé ìwọ tó dẹ̀ ní October first yẹn o lè sọjọ́ bí ẹ̀ bọ̀ tí wọ́ tó jẹ́ pé o fẹ́ kí mi fún independent I don't want to gbọ́s I don't want to hear so that is it n ò fẹ́ gbọ́ mọ́ kí mi o ìkéde tí mo mú wá nù ẹ̀ ṣeun <laughs> àdìsọ́tán náà nù ó dàbọ̀ lókù ó dábọ̀ o ẹ a lè kíra wá pí new month a kú ọdún tuntun a kú oṣù tuntun torí gbogbo oṣù tó bá ti bá ní láyé ọpẹ́ ní fọlọ́run adúpẹ́ ta bọ́ sínú oṣù tuntun ṣùgbọ́n independent yẹn kò ké mi mi ń sọ ọmọ nàìjíríà àǹfààní wà láti lọ kí ọmọ nàìjíríà ṣùgbẹ́mi ń sọ ọmọ nàìjíríà ọmọ nàìjíríà lẹ lè kí ní happy independent ṣùgbẹ́mi wọn èso ọmọ nàìjà <laughs> èmi tó yẹ pé ọmọ ṣìkọ́ntì ni mo ti wá <laughs> ìlú tẹ́ ẹ̀ lè fi tọrọ <laughs> ìlú tẹ́ ẹ̀ lè sọ èèyàn kan wá sọ pé wọ́n ti list three thousand plus sí airport pé kẹ́ ẹ mọ̀ wà náà ìjì tẹ́ bá ti débẹ̀ wọ́n mọ̀ gbé yín yàwèrè ọlọ́run ẹ̀fọ́ ní bàjẹ́bàjẹ́ ìlú tó jẹ́ pé ẹ̀dákun kí ló wà nàìjíríà títí mo wá tẹ wọ́n lè ṣe ọkọ mi wọ́n ní ọkọ mi ló bẹ́ẹ̀ nọ́mbà fáìfù nínú àwọn tíríta ọ̀sán ah, ọlọ́run bí o nínú àwọn three thousand ó kọ tẹ́ni ọmọ ológo ó kọ mi ló wà ní nọ́mbà tírì èmi ti ń dáa tẹ́ni ooo èmi gan fọ́nì ọlọ́run ni ni. wọ́n ló kọ̀ mí ló wà ní nọmba ta nọmba fáìfù nínú èèyàn three thousand <laughs> ẹ rí i pé mo rí ipò gbámú <laughs> ó kọ́ tẹ́ni ọmọ náà gan. The yẹ́pọ̀tì wọ́n ló kọ mi àti fọ́tò mi náà ṣe gbé sí gàdàgbà gàdàgbà lórí kọ̀ǹpútà wọ́n ní kí n má wá nàìjíríà o ó ní tí bá ti dé yẹ́pọ̀tì ni wọ́n gbé mi èmi ò wá kẹ́ ẹ fi mí ṣe súyà ẹ mọ̀ mú lu yín ah, ẹ mọ̀ mú lu yín. <laughs> ìlú tó jẹ́ pé <laughs> bí mo bá débẹ̀ ṣúyà lẹ́ẹ̀fì mi ṣe ìlú tí wàá máa sáré bọ́ọ̀nù ọlọ́mọ jẹ́ èmi ò wá kí ni bọ̀ wá ṣe <laughs> àwọn ọmọ ló wà lábújá láti bí oṣù mẹ́ta àwọn ọmọ ló wà nínú ìlú tó jẹ́ pé ìlú ni ìlú tó jẹ́ pé ẹni tí ó ṣẹ̀nà ń fòyà jẹ ìlú tèmi ò wá wánu ọlọ́run má jẹ́ ẹ má mú lu yín <laughs> èmi gan mọ̀ pé tí n bá wá ẹ fi mi ṣe pẹpẹ súùpù ẹ fi mi rọ́ọ̀sì ẹ pẹpẹ súùpù lẹ fi mi ṣe tàbí kẹ ẹ fi mi ṣe súyà kẹta mi ti ná ẹ máa mú lu yín <laughs> wá ní ẹyin wá àti kọ́dúnkọ́ gbogbo yín sílẹ̀ three thousand five hundred and something lórúkọ àwọn tó wà nù <laughs> nínú mọ́nítọ̀ ní airport wọ́n ti list yín bàbá ti ń dé airport báyìí wọ́n mọ̀ gbé yín ẹ gbádùn ìlú ń dà ìlú tí mọ̀ nǹkan jù lọ dà ẹ sọ fún mi ìlú dà kò sí ná gbogbo ògbó náà ni ẹni tó lọ nàìjíríà ó lò ó lọ hundred thousand ọ̀lẹ́ dán lójúmọ́ èmi èmi ní ìjì ẹ bá yé mi jẹ nígbà bá kó hundred thousand dání lójúmọ́ tí ò tó mi ná ìlú wa nù <laughs> ṣé ìlú nù ìlú tẹ́tí ṣe independent ayé yín ta <laughs> bẹ́ẹ̀ bára jẹnẹrétọ̀ tẹ́ gbé síta gan wà láìtàlà wọn ò jí gbé lọ kílẹ̀ tó mọ́ ìlú tó jẹ́ pàwọn <laughs> ìlú tí ọlọ́pàá tó yẹ kó máa sọ àdúgbò tó yẹ kó máa sọ àwọn ọ̀daràn tán ti di mo ti sí à ọlọ́ ìlú yẹn fọ́ní fọ́ní kọ́ńtírì ni ah, ah, lókẹ́sàn gidi gbáà ni ìlú tó yẹ pé oríṣiríṣi fíìmù ni wọ́n ń yà jáde bọ́n ṣe ń ya <laughs> oríṣiríṣi fíìmù ni wọ́n ń yà jáde ní nàìjíríà kò sí fíìmù tí wọn kì í yà láyé dírámà ni ìlú tí àwọn sójà ti di ẹni tó ń kọrin tọ́lọ́pàá ti di olórin tó jẹ́ pé wọ́n tún wọ ìrírú ẹ̀ wọ́n tún wọ aṣọ ṣẹ́ aṣọ ọlọ́pàá aṣọ sójà wọ́n wọ̀ wọ́n wọ̀ aṣọ ọlọ́pàá gangan wọ́n ìgbé máìkì àwọn tí ó mọ ọkọrin àwọn elégbè àwọn tí ó mọ kówó pẹ̀lú yúnífọ́ọ̀mù lọ́rùn <laughs> ìlú ẹ̀dẹ́kun sí ìlú nù ìlú tó ní mọ̀ wá ìlú tó jẹ́ pé síkírọ́tì tó yẹ kó sọ mi ó ti wà ní gbàgbó fújì tó ti ń kọ́ pàṣọ pàṣọ dé pàṣọ wọn ni mọ̀ bọ̀ ẹ yí eyín ò ní dáa Buhari tó bá wù ọ́ bọ́ ọ bá mọ orúkọ bàbá àti ìyá mi dákun bá ń lísì ẹ̀ ẹ̀ lè lọ wọ́ òkú rẹ̀ ẹ̀ lọ wú obìnrin lókù ìyá mi òkú wọn tó wà Nàìjíríà ẹ̀ máa gbé lọ ìlú tó jẹ́ pọ́lọ́pàá gan ti di amúrọ̀bà àwọn gangan bàbá ńlá amúrọ̀bà fọ́wà náà bí wọ́n ṣe wà lágbo olóríire tán bá ń gbé máìkì ìrírú ẹ̀rí àtọ́bìnrin àtọkùnrin wọ́n ti di olórí tán ah mo dẹ̀ róbìnrin yẹn ó wọṣọ ọlọ́pàá lóde ló ń ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ jẹ́ ń fi hàn jẹ́ ń fi hàn so wà lórí ah ó dẹ̀ gbórí fóònù lo ìlú wa ah lóbìnrin mú jójó ló kíjó mọ́lẹ̀ ló kíjó ló ẹ̀rí <laughs> láyé mi mo fẹ́ rẹ́rìn yó èmi níjẹ́ gẹ́nìkan bá yé mi jẹ́ ìlú àdánù ìlú <laughs> ìlú téèyàn gò bákun mo bẹ́ẹ̀ ló kọ́ lọ́mọ kí mi o ìyìn sọ jù bá ń lákùn mọ́ kí mi fọ́jọ́ bí o àtidé rèé wò jájọgbọ́ jájọgbọ́ ọ̀jọ̀ ó yá mójójó. ìlú tọ́lọ́pàá ti di olórin àdúgbò ó kọjá bẹ́ẹ̀. <laughs> ọlọ́pàá tí ó sa tó yẹ kó máa sọ́yàn ta ó ti da ó ti da gbúgbó oníjòrè gẹ́gẹ́dì gẹ́gẹ́dì gẹ́gẹ́dì gẹ́gẹ́dì gẹ́ ee abẹ́rẹ́ ríjó ee ẹ tún wọ àwọn tó ń ṣe lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ń lùlù ó bẹ́ẹ̀ ló kọ́ lọ́mọkọ̀ mi fíìmù dependent o. Oh. jáyìn jẹ jáyìn jẹ já pé yòókù lọ́la jáyìn jẹ mọ́ já mọ́ já ló tán <laughs> <laughs> ìlú nu ṣé <laughs> nàìjíríà rè ó nígbẹ́ bá wá correction sí gbogbo orí burúkú tẹ̀ ń ṣe rádaràda òfò rádaràda rádaràda yàntìyàn ti jàtìjà ti rádaràda orí burúkú tẹ̀ ń ṣe tẹ́ bá wá solution ṣe sí o ti tán ẹ̀ lè rí sẹ́ lè rí solution àfi tẹ́ bá pín ọlọ ìlú tí sójà ọlọ́pàá pẹ̀lú yúnífọ́ọ̀mù lọ́rùn tó ti ṣe ọlọ́lá mo bá ròde o kàríyèrè yìí kì í bèbí mi búbúbúbúbúbú ah! bàbá. Hey! bàbá àfọbàjẹ ló ń bọ́ lọ́wọ́lọ́wọ́ igun ah bàbá tó dàbí igun yẹ o yépa ee bàbá lọ́yọ̀ ò ní abetí ajá ee bàbá èwe ló ń bọ́ lọ́wọ́lọ́wọ́ gbàdì gbàdì ee ẹ bá mi mú jójójójójó sáwọn tẹ́ẹ̀ nìkan lọ́wọ́ nu àwọn àwọn rádaràda abẹ́ẹ̀ rí dáadáa ọlọ́pàá tó jẹ́ pé kó tó jó tó kó tó kọrin tó ṣe ẹ wá níbọn ẹ wá ní wọ́n ń pààyàn ẹ wo bó ṣe ń pààyàn everyday ní Biafra ẹ wo ẹ bó ṣe ń jó police tó ṣe ń pa ọlọ́pàá ẹ wò ní ìrè mo gbọ́ níjọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n ní láti ìrè ìràgbìjì ìnísà ìkírun wọn ní kò sí báǹkì ẹyọ kan mọ́ bẹ́ẹ̀ bọ́n bá fẹ́ gba owó wọn ò gba Òṣogbo lọ ah you should be shame of yourself Buhari and all the governors of Osun State you should be shame of yourself òfótọ́lá ìbànújẹ́tọ́lá ní gbogbo ọ̀ṣun state ní ìrè ìkírun ìrágbìjí àgbà àdà ìnísà wọ́n ní kò sí báǹkì ẹyọ ọ̀kan mọ́ kò sí báǹkì kankan bẹ̀ mọ́ tẹ́ ẹ bá fẹ́ gba owó ẹ gba Òṣogbo lọ ẹyọ ọ̀kan tó tún wá kù ní ìrágbìjí wọ́n ní náà tún ti lọ rọ́ọ̀bù lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ti lọ rọ́ọ̀bù ní ìjẹta kò sí báǹkì mo wá dáhùn pé tẹ́ ẹ bá fẹ́ gba owó ńkọ́ tá a bá tiẹ̀ wá fẹ́ gba owó ní báǹkì bókè ká wá ní five thousand naira lèèyàn fẹ́ lọ sáré lọ gbà lẹ́nu atm màá wá wọkọ̀ two thousand lọ two thousand bọ̀ <laughs> five thousand four thousand ti kọjá lọ nínú rẹ̀ ṣé one thousand ní mú dání owó tí fi wọkọ̀ láti Ìrè lọ sí Òṣogbo mo ti ná two thousand lọ two thousand bọ̀ oòrùn á tún pa mí one thousand ní gbà wọlé independent sọwọ́ tó o bá fẹ́ kí n ṣe é pè fún ẹ má kí mi kú independent olórí burúkú kankan o má kó má kí mi mi ò fẹ́ gbọ́ ìfẹ́ gbọ́ o tó o bá lọ post independent tó o bá jẹ́ ọ̀rẹ́ mi gbà pé bí báyìí lè rí báyìí máa ọ̀frẹ́ǹdì ẹni kò sẹ́sẹ́ máa ọ̀frẹ́ǹdì ẹni kódà kọ bá jẹyà kọ jẹ bàbá kọ láìkì mi máa yọ ẹ dànù wọn máa kàn máa ọkàn rí pé mo ò fẹ́ǹdì ẹni n ò ní blọ́ọ̀kì ẹ o ìyẹn ọ̀frẹ́ǹdì ẹ ni torí nígbà téèyàn bá ní five thousand tó lóun fẹ́ sáré gbà fún ọmọ tó fẹ́ sanwó ní school tó sì jẹ́ pé ọkọ rẹ̀ ìyá ló jẹ́ kó tó rówó yóò sanwó school twenty thousand naira ọkọ dẹ̀ ní gbẹ́jẹ́ fún ẹ ní twenty five thousand naira kẹ́yìn náà mú five thousand dání tó dẹ̀ ti wọ ọkọ̀ four thousand lọ nínú ẹ̀ ní atm ó já tiẹ̀ oh my god ó ti wọkọ̀ four thousand two thousand two thousand five two thousand bọ̀ ó dé four thousand ebi yóò pa yóò lòun fẹ́ ra omi nínú mọ́tò òun fẹ́ ra pọ́pọ́ọ̀fù nínú mọ́tò dákúbọ̀ lọ́wọ́ wá kò sí báǹkì kankan nílùú yẹn mọ́ nílùú márààrún yẹn ìrágbèjì àdà àgbà ìkírun ìnísà ìrè wọn ní kò sí báǹkì ẹyọ kan mọ́ tán ti lè gbowó jáde ẹyọ kan tó kù péré ní ìrágbèjì wọn ti lọ rọ́ọ̀bù ẹ̀ ibẹ̀ làwọn ọlọ́pàá ti wá ń díjú ẹ̀sìn gbogbo ọlọ́pàá tó yẹ kó ṣiṣẹ́ àwọn tó yẹ kán wà níbi tí wọ́n ti máa sọ títì tí wọ́n ti máa ṣe patrol àwọn anti-crime patrol tó yẹ kán máa sọ títì kán máa sọ́ta wọ́n ti do oníjó wọ́n ti di fújì màṣíṣà wọ́n ti do olórin wọ́n ti sọ lọ́láyé mo bá ròde o bàbá sọ́ọ̀bì sọ́ọ̀bì bọ̀bọ̀ eh, oh my god wọ́n ti ń ṣagbe olówó ah ẹ̀dẹ̀ ń ṣe independent independent gbogbo ojú títí ọ̀nà ọ̀tà kò dá rárá gbogbo títì ilẹ̀ Yorùbá ti di kòtò ọ̀run títì tó yẹ pé ó yẹ kí ọ̀tọ̀ọ̀tọ̀ kó wà níbẹ̀ mo bẹ́ẹ̀ ló kọ́ lọ́ọ́ mo mọ̀ wíṣì mi o mo mọ̀ pé àmọ́ gbọ́ yòókù gbà tílẹ̀ bá mọ́ yín tètè jáde léni àjọṣe independent yín ni mo ti bá yín páìlì gbogbo títì yín tí ò dáadáa ni ó bá wuyẹ gbákàtì mi lọ kílẹ̀ tó mọ́ gbogbo títì yín tí ò dáa gbogbo títì tí ò dáa gbogbo ibi tí ẹ ti máa ń dúró yùnà gbogbo mọ́tò ibi tí mọ́tò orí gbogbo ẹ̀ pátá gbogbo bómi ṣe gbé àwọn èèyàn lọ nínú ilé gbogbo ẹ̀ mo ti bá yín kójọ yẹn láti ṣe independent tiwa nígbà tí ilẹ̀ bá mọ́ bẹ́ẹ̀ ni géènì yín yẹn láti 1960 tẹ́ ẹ ti gbọ́ omi ìnira yẹn I want to know I want to sofi I want to see I want to see èmi gan fẹ́ rí I want to see mo fẹ́ rí i mo fẹ́ mọ tẹ́ ẹ fẹ́ independent lé lórí last year October ẹ̀mí àwọn ọmọlọ́mọ lẹ́ fi ṣòfò dànù ẹ̀mí àwọn ọmọ lẹ́ fi ṣe independent ní last year gbogbo fídíò yẹn pátá ni máa gbé wa àwọn ọmọ ensars have you have you forgotten have you forgotten no I will brought all I will bring all that for you though. I will bring everything to show the whole world that you killed people. You waste life of innocent children. I will bring all the video tomorrow morning. abẹ́rẹ́ ti gbàgbé omi kẹ́míkà tẹ́ ẹ pò pọ̀ omi tẹ́ ẹ tell pọ̀ mọ́ kẹ́míkà. tẹ́ ẹ fọ́n lérí àwọn ọmọ ọlọ́mọ báyìí ń bí ensars òun lẹ́fi ṣe lẹ́fi ṣe independent last year bẹ́ẹ̀ dẹ̀ la rí àwọn ọmọ àlè kan tínú wọn sì ń dùn tán láwọn ṣe independent tán wọ́n sọ òfò aṣọ ọ̀dààmú aṣọ ẹkún kiri tẹ́lẹ̀ ṣe independent èmi ò mọ géènì yín o ìyá ò mọ jẹ yín ẹ mọ parọ́ mọ́ra ẹ ẹ bá ti gbọ́n àtíkè rẹ jú tẹ́ ẹ lo powder sẹ́ni pàṣírí yín ti tú gbogbo àjọ̀dún tẹ́ ẹ ń ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe protest sẹ́ni pàṣírí yín tú pé owó náà fún yín ẹ tún wá ṣe orí burúkú yìí ẹ tún ṣe di Amẹ́ríkà ní UN ẹ tún lọ ẹ tún kọ́ ìṣẹ̀lẹ̀ ẹ gbé ìṣẹ̀lẹ̀ ẹ gbogbo ẹ náà lápìlẹ̀ lọ́la bẹ́ẹ̀ ṣe gbé ìṣẹ̀lẹ̀ tẹ́ ẹ tún lọ dójú ti Nàìjíríà orílẹ̀-èdè Nàìjíríà nílùú Amẹ́ríkà tẹ́ ẹ tún há owó one fifty dollars fún àwọn èèyàn fún àwọn homeless tí wọ́n rí lé gbé tí wọ́n sùn sẹ́sẹ̀ títí káàkiri tẹ́ ẹ lọ há wá one fifty dollars fún wọn kán wọn bá yẹn fi protest fún wọ́n nàìjíríà gbogbo ẹ̀ pátá náà la máa gbẹnu a máa gbẹnu sí lọ́la gbogbo tí buhari náà dẹ̀ lọ ṣe ní imo state títì tó lóun gbẹ́ bí gọ́tà ni èmi ò mọ bí téèyàn ti ń ṣe títì láyé tí ò ti gbẹ́ gọ́tà níbi tán ya òpònú dé tán bá ń wá òpònú láyè nàìjíríà gọọmẹ̀ntì ni béèyàn bá gbẹ́ títì téèyàn bá lóun ṣe títì láyé ògbúrọ̀ ṣe drainage sí tó bá ń ṣe títì láyé ògbúrọ̀ gbẹ́ gọ́tà níbi tí omi máa máa gbà lọ ẹ gbẹ́ gọ́tà ẹ̀ ń ṣe títì ẹ la gọ́tà ẹ lẹ́ ń ṣe títì ẹ rí pé ilẹ̀ ponú jù ní gbogbo àgbáyé ní gbogbo ìlú òyìnbó tí gbogbo yín lọ ibo lẹ ti rí tí wọ́n ti ń ṣe títì tẹ́ rí gọ́tà tiwọn tó ṣò ní títì gọ́tà wọn wọ́n máa kọ́fà ẹ̀ ni wọ́n gọ́tà máa wà gọ́tà lè wà láàárín títì because irin náà máa fi rí gbogbo ẹ̀ náà fi ṣe gbogbo ẹ̀ tí òfin ní já wọ́n máa dà débi pé àwọn ọ̀dà tán máa dà lérí títì tí ẹni mọ́tò tírélà ní ńlá bá ń bọ̀ títàǹkà ní lábàǹbọ̀ kò lè rì láyé àárín títì báyìí ẹ̀gbẹ́ títì báyìí bọ́n ṣe máa ẹ̀gbẹ́ níbi ẹ̀gbẹ́ níbi tí gọ́tà máa wà ibẹ̀ lẹ máa rí tí wọ́n máa gbé ríìmù sí ní ọ̀la máa make sure pé mo jáde mo lọ ṣe fídíò gbogbo ọ̀nà ibi tí mo rí máa lọ ṣe irú àwọn ríìmù tí mo rí yẹn máa lọ ṣe ní títì yẹn máa wá fi gbogbo títì máa wá fi hàn yín ẹ wà á rí ntẹ́mi sọ tẹ́ ẹ bá la gọ́tà àwọn nǹkan tó yẹ kẹ́jẹ tójú ò bá rọ̀ tí omi bá kún títì tán bá ti lè open ní kíní yẹn omi àwọn omi yẹn máa máa wọnú gòtò inú gọ́tà yẹn ni wọ́n máa open wọ́n máa make sure pé wọ́n open ẹ̀ wọ́n á lọ sí i ó máa dàbí ìgbà tí wọ́n bá gbẹ́ kànga tó jẹ́ wípé wọ́n wá sí ìdérí kànga sílẹ̀ àwọn omi yẹn máa máa rọ́ sínú kíní yẹn kò ní lè máa lọ sínú ilé onílé kò ní máa ya wọnú yàrá oníyàrá ẹ wọ àwọn ìyá tí wọ́n sùn nínú òtútù pẹ̀lú ọmọ lọ́wọ́ ìjọba nàìjíríà ò dẹ̀ gbé kò ní dáa fún yín ẹ̀ tètè jẹ́ kí yín bínú ìyókù dọ̀lẹ́ mọ́ jẹ̀yìn ṣùgbọ́n ìkéde tí mo wá sọ fún yín ni pé dákun mo bẹ̀ẹ́ ló kọ́ lọ má wíṣì mi fún independent o mo kàn mo tají mo wá ní kí n rántí kó tó di pé ọmọ wíṣì mi kó mọ̀ dípọ̀ kàn déédéé máa rí pé tẹ́ni blọ́ọ̀kì ẹ̀ ẹ̀ mi ì fẹ́ blọ́ọ̀kì ẹ̀ ló yẹ kí n sọ fún ẹ pé má wíṣì mi ò sọdún ẹ̀yin lẹ́ sọdún ọlọ́mọ ìjẹsọdún nù bànújẹ́ mọ̀jẹsọdún bànújẹ́ mọ̀jẹsọdún ọ̀fọ̀ láyé mi ọ̀fọ̀ ni wọ́n ń ṣe nàìjíríà kì í sọdún àjọ̀dún tó fẹ́ ṣe ni pé àwọn gba ipò kẹta nínú àwọn ọ̀daràn ní gbogbo àgbáńlá ayé yes àjọ̀dún tó fẹ́ ṣe lọ́la nìyẹn àjọ̀dún pé àìmí àwọn èèyàn sùn ẹ wo èèyàn forty seven náà ló tún kú lẹ́ni tí wọ́n gbé pò tiwọn sílẹ̀lẹ̀ tí wọ́n sin ní àná èèyàn forty seven ló kú ní nọ́ọ̀tì lánàá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ everyday èèyàn tó ń kú lójoojúmọ́ bí èèyàn forty seven forty seven gbọ́dọ̀ wá bá mi kà á kéèyàn forty seven máa kú day fún thirty fún thirty days fún oṣù kan wóye èèyàn tí ó kù nílùú wọ́n ti pa gbogbo ilẹ̀ haúsá olórí burúkú ọmọ olórí burúkú àwọn àtọ́rìn wá tán wá ń darí yín tí wọ́n ń pè ń pé àwọn ni first citizen ní orílẹ̀-èdè nàìjíríà olórí búrẹ́ sọ fún pé òun ni first citizen ìwọ tó jẹ́ first citizen jọ kí ni wọ́n ta ni second citizen báyìí ta ni third citizen ní nàìjíríà nígbà tí àtọ̀ rìn wá ọmọ Mauritania ọmọ Mauritania tó wá ń sọ fún wọn wípé àwọn ni fourth citizen tí wọ́n ń rù lóyún ní nàìjíríà àwọn fúlàní tó jẹ́ pàtó rìn wá ni wọ́n wọ́n ń sọ ọmọ orílẹ̀-èdè yẹn tí wọ́n ń sọ fún ẹ pé àwọn ni fourth citizen àwọn làwọn wà lórí oyè ìwọ tó wá jẹ́ first class o ò lè sọ̀rọ̀ wọ́n bá ti fún ẹ lówó nítorí ebi tó ń pa ọ́ ebi òfò tí ó pa ọ́ kú ìyà tí ó di ọ́ pa tó ò lè sọ pé ò jẹ́ mọ́ múra sí i mo bẹ́ẹ̀ o dákun o mo bẹ́ẹ̀ ló kọ́ lọ́hùn mọ́ wíṣì mi o èmi náà ò ní wíṣì rẹ̀ mọ wíṣì mi èmi náà ò ní wíṣì rẹ ẹ jù bẹ́ẹ̀ lọ sókè lọ bí oge kò sí ní tá a sọ mọ́ ẹ ṣeun ó dàárọ̀ o ọlájùmọ̀kẹ́ a máa pàdé tílẹ̀ bá mọ́ ẹ pàdé mi láàárọ̀ ká wá sọ gbogbo eléyìí tó kù ká wá tú gbogbo tì fún wa ká farabalẹ̀ ká kódà bó ṣe wákàtí mẹ́fà márùn máa lo wákàtí márùn láti fàǹfà nílẹ̀ ẹ wá tú gbogbo ìfún yín ẹ wá tú ìfún yín ẹ máa pè wọlé kí kálukú wá tú ìfún rẹ̀ lọ́la mo fẹ́ kẹ́ wá sọ gbogbo ìbànújẹ́ ayé yẹn gbogbo tó ti ṣẹlẹ̀ nàìjíríà kí kálukú wá sọ àǹfààní wà àgbékọ́ọ̀lù ìṣẹ́jú márùn-márùn lẹ́ẹ̀ lò lórí kọ́ ẹ jẹ́ kílẹ̀ mọ́ ń gbà bá so gbogbo tó ṣẹlẹ̀ tán dákun tí wọn náà bá láwọn fídíò bá ń páìlì àwọn fídíò yẹn jọ àǹfààní wà láti sẹ́ndì àwọn fídíò yẹn kémi sí bọ́ sáré play rẹ̀ sí gbogbo àgbáyé ẹ gbogbo ẹ̀mí àwọn ètò ti sùn ẹ̀yin tí ọkọ yín bá ti kú rí tó yẹ pé ìjọba ló pa yín lọ́kọ ẹ̀yin tí ó yẹ pé ń SARS ló pa àwọn ọmọ yín àǹfààní wà láti pè yín wọlé o ẹ̀yin tí SARS pa àwọn ọmọ yín tíjọba Nàìjíríà pọ̀ ọmọ ọmọ yín lọ́wọ́ bó pọ̀ ọkọ yín tó pàyàwó yín àǹfààní wà láti pè wọlé gbogbo ẹ̀ náà láàsì ẹ bó ṣe lọ nìyẹn àwọn tẹ́ ẹ dé táwọn ọmọ yẹn àwọn ọmọ yín tó wà nú ẹ̀wọ̀n tán kó mọ́ rógà nígbà ẹ̀ ń sàṣì àǹfààní wà láti wá mú fọ́tò wọn wá ká kó àwòrán wọn síta ẹ ìlú ọ̀daràn ní orílẹ̀-èdè lókèsàn náà gbogbo ẹ̀ náà làbà ń páìlì jọ so bó ṣe jẹ́ nìyẹn jẹ́ kílẹ̀ mọ́ ká wá fi gbogbo ẹnu sọ yòókù èmi kàn ní sáré wá sọ fún ọ pé dákun mo bẹ̀ẹ́ lẹ́ẹ̀kan sí mọ́ wíṣì mi o mọ́ wíṣì kò sí bínú ẹ̀ sì lè dùn tó láyé kódà kó jẹ tẹ́tẹ́ kí wọ́n sẹ́ndì owó sí ọ dákun owó yẹn fi sápò rẹ̀ má fi kí èmi o kọ́ ọmọ rò pé torí pé sẹ́ndì owó ah ní october first wọn ẹnìkan ló kọ́ fún mi wọ́n gbìyànjú àti wọ́ wọ́n wọ́n ní bọ́ọ̀sì mi o ẹ̀sìn yóò dàrọ̀ a mọ̀ pàdé ńgbà tílẹ̀ bá mọ́ torí tílẹ̀ bá ti mọ́ mo ń jí jáde lọ mo fẹ́ lọ rí ṣe kámẹ́rà gbogbo títì ẹ̀ mo fẹ́ lọ fi gbogbo gọ́tà téèyàn bá la gọ́tà ẹ gbogbo àárín títì yẹn mo fẹ́ lọ fi hàn yín yes mo máa lọ síbẹ̀ máa lọ fi hàn yín tójò bá ń rọ̀ tójò bá ń rọ̀ ẹ máa rí àwọn kòtò yẹn máa make pé mo jáde láàárọ̀ ọ̀la láàárọ̀ la máa make sure pé mo jáde yes mo fẹ́ lọ mo fẹ́ lọ mo fẹ́ lọ fi gbogbo bẹ̀ yẹn mo fẹ́ lọ kámẹ́rà gbogbo bẹ̀ yẹn so ẹ ṣé o àdúpẹ́ o àsùn.